tó wá pé ìyẹn tẹ́ bí ìmọ̀ ẹni tó wá wá lè ní ìlà àkàrẹ̀ wá fún ìlú ìpínlẹ̀. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين nípa ọ̀rọ̀ ìdá ọ̀rọ̀ ìdá tó ní inú ìdá ìwò lọ. nípa àpẹẹrẹ tí tó dìbò yìí sì mú wá kìí sì ní mo sọ dr sharaf lọsọ ní program tí wọ́n ṣe ní òkè o tó bó ṣe pé nínú ẹwà ń bẹ ìfúnná ìlọrin so ọ̀rọ̀ nípa ìmáàmù àwùzáyìn ni ìmáàmù àwùzáyìn nínú àwọn ìmáàmù ńlá ni tó jẹ́ pé ìmáàmù yìí látara àìmójútó dáadáa àwọn ọmọ kéwù ní òjé káwọn ní ọ̀rọ̀ dádó gẹ́gẹ́ bí ìmáàmù àìní muslim pẹ̀pẹ́ tá a bá ń ka ìmáàmù ìmáàmù ó sì ṣe ẹ̀pẹ́ àwọn làbá máa kà ní máàmù káàrún ṣùgbọ́n látara bá àwọn ọmọ kéwù wọn so wọn ò mójútó ẹ̀kọ́ èyí tí wọ́n kọ́ lọ́dọ̀ àfa wọn gẹ́gẹ́ bí àwọn ọmọ kí àwọn ọmọ mẹ́rẹ̀ ní ṣe lójú tó kọ́ àwọn afá àwọn tó jẹ́ fún padà hàn àwọn afẹ́ ìsàdédé hàn bí kò sí pé ìgbìyànjú àwọn ọmọ kí wọ́n máa padà ní ìlàpá ẹni tó jẹ́ afá àwọn àti ẹ̀kọ́ afá àwọn tó àbó hàn ní ifá ìsàdédé hàn bí èsì bá àwọn ọmọ kí wọ́n rẹ̀ pé kí wọ́n pàpà jù àwọn méjèèjì àbó Yusuf àti al àwọn méjèèjì ló gbajúmọ̀ púpọ̀ jù tó jẹ́ pé àbó hàn ní ifá padà hàn látara ìmọ̀ tó fi lílẹ̀ fún àwọn ọmọ kí ó yìí fẹ́nà wọn láwọn afá ẹ̀kùn wọn ṣùgbọ́n ìmọ̀ ọ̀záyìn ọlọ́run bò ní kí tí wọ́n rí bẹ́ẹ̀ alimohim àwọn ni ọ̀kan nínú àwọn aráàlú lọ́lọ́ gbá pé ẹni tó jẹ́ gómìnà ta lè pè ní wálé ní eh, agbègbè ibi tó wà pé ni ó ṣe di tax sáńpé ní jíríà ní ó sì di ikùn èyí tí kó wọ́n gbà lọ́wọ́ òun bóyá lóṣooṣù ní àbí lọ́dọọdún pé kó bóun gbìyànjú lórí ṣíṣe kọ́ wá bàá lè gbìyànjú kọ́ wá bàá gbé oyin wá tó wá bẹ̀rẹ̀ sí gift màmá ọ̀sán wa ni pé kó mú kan ní méjèèjì nínú pé pé káwọn gba oyin yẹn káwọn má bàa jíṣẹ́ kankan tàbí kí àwọn ọlọ́ọ̀bá jíṣẹ́ kó sì fò nílẹ̀ náà torí pé àwọn ń páyà pé èyí tó kí oyin yìí ọ̀tàdébí fẹ́ fún àwọn bí ríṣùà ló fẹ́ jẹ́ bí kò lè bá jẹ́sẹ̀ mi sọ pé ìwọ náà gbà fífẹ́ sí ilé tó mọ fẹ́ tó mọ fẹ́ rin ó lè yá bàbá jùlọ kí wọ́n lè di ó táàsì nìkan ó lè sì máa máa záyọ fún wọn tako pé èwo tún ni ti oyin tó gbé wá lásìkò yìí kọ́mọ̀ bà lọ kó sí abẹ́ rìpá ojú tí màmá ọ̀jà wọn sàkó so ṣùgbọ́n àwọn ìmáàmù yìí a máa kọ́ náà kọ́ wọn so yìí ni pé igi mú jìnà sórí ohun táwọn sì lè máa sá fún pọ́ torí pé ìkẹ́ni wọn náà àwọn tó ṣe pé dábàá máa sọ pé sẹ́ńtúrì kọ̀ọ̀kan á tún máa rá àwọn ànábì ọlọ́run àwọn sẹ́ńtúrì wọn àbá máa láàánábì ọlọ́run bá ni wọ́n fẹ́ jẹ́ nínú àdéhùn mọ̀ yìí ṣùgbọ́n látàrí pé onísànẹ́bí wa Muhammad onísànẹ́bí ní ìmọ̀ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ẹni inú tó máa sẹ́kù sọ nínú àwọn ẹni eré àsìkò ọgbà náà ẹni ẹni màmá ọ̀sánì wa so wọ́n sá fún nǹkan yìí so láti jẹ́ pé ṣàgbọ́n ìdàrí à òfin kọ́ máa lọ́ọ́ fojú jọ ìgbà ṣùgbọ́n ẹgbẹ́ bí àwọn olùmọ̀ tí máa ń sọ pé alẹ́ọmọ mímọ̀ kan sílẹ̀ gbogbo àlámọ̀rí pátá ń bẹ pẹ̀lú àníyàn ń pẹ̀lú àníyàn so àníyàn wo lẹ́nìyàn ti gbé fún yẹn àníyàn wo lẹ́nìyàn fi gbà á táwọn bóyá àníyàn tí wọ́n fi gbà àníyàn tó lè rẹ̀ àníyàn tẹ́lẹ̀ fi gbé fún yẹn àníyàn kẹyẹn ni yọ máa jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn bàbá yìí àwọn máa fẹ́ sá fún gbogbo tó bá lè fẹ́ pé yọ kọ di wọn níwájú ọlọ́run tàbí ohun tó lè jẹ́ pé yóò jẹ́ kí wọ́n lé títí èsì tí wọn tàbí yóò lè jẹ́ pé àwọn ẹni tí wọ́n tí wọ́n fẹ́ bùn ó lè tẹ iye náà wọ́n lè padà fẹ́ tó lò lé wọn lórí gbèsè lọ́yìn tó pé ìjọba yọ̀ ọ̀dà èyí tó gbà yín kọ́ lọ́jọ́ báyìí ṣe gbogbo àwọn nǹkan báyìí gbogbo àwọn tó bá yẹ kọ́ wọn tó jẹ́ àwọn mú sí àgbà àwọn adájọ́ tọ́jú adájọ́ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni táwọn òfojú kéré táwọn òfojú tóbi làwọn tóbi ẹ̀ ló sì kàkà lọ́dọ̀ wọn so lásìkò ohun tí wà yí gan tí ìbá lóhun fẹ́ ṣe irú rẹ̀ àwọn ìjọba yẹn gbé ògbà ẹni ẹlẹ́gbẹ́ lóhun tí wọ́n fẹ́ bùn yín ní nǹkan ẹ̀ṣẹ̀ á ṣe kọ́ ẹ̀ṣẹ̀ jẹ́ òyìnbó tún ṣe dáadáa mọ́ ni ìbóhun lọ́fẹ́ ṣe iṣẹ́ ìpẹ́ tọ́ ọlọ́ọ̀rẹ́ but gbogbo ẹ lọ wá yàtọ̀ sí ìta sọ ìyẹn èyí tí olùbéèrè mú wáyé so bóyá tí n sí ń gbọ́yé ó tàn wá ṣiṣẹ́ kan lọ́dọ̀ èèyàn bí èèyàn bá ṣiṣẹ́ kan ọ wá dùn mọ́ lẹ́yìn bó fún yẹn lówó tán owó tẹ́tà àbí ọ wá bú yẹn ní nǹkan àbí ilé ah, ìlú ṣe ìgbà ilé ìlú ṣe ìgbà tòtò wípé láàrin ìyẹn àti ẹ̀ náà lọ́jọ́ wa eré ìlú sí ìyẹ̀ ọ̀fẹ́ jọ náà ṣe fẹ́ni kọ́lọ̀ bóun jẹ́ kí n kẹ̀kẹ́ ó dínkù nínú táàtì tó ń gbà lọ́wọ́ rẹ̀ yálà lóṣooṣù àti lọ́dọọdún kọ́wá bá lè lọ jíṣẹ́ yẹn ó fún ní ó fún lẹ́bùn kásán pé ó fún lẹ́bùn ni màmá àgbáyé lọ pé rárá ẹ̀bùn yé nínú fún mi yìí nìyí kò ní jọ́jẹ́ torí tọ́lọ́mọ fẹ́ lọ́ọ́ fi ṣe mọ́ torí ti ẹ̀bùn tó fún mi ní ṣùgbọ́n irú irú títí wáyé òun ò rí bẹ́ẹ̀ sọ̀tọ̀ wípé nọ́málẹ̀ lọ́wọ́ ẹnì kíní àbọ̀ ẹnì kejì yóò lè wáyé bẹ́ẹ̀ dáadáa tọ́ mo yáwó lọ́wọ́ yẹn ní ìsìn mo á dáwó yẹn padà lẹ́yìn gbà mo yáwó tán á wọ́n bá fi ṣe dáadáa kódà owó tí mo yá lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ mi tó kó sáǹfààní so mo mo dúpẹ́ púpọ̀ lọ rẹ̀ bóyá èèyàn jẹ́ nìkan tó ju ènìyàn gan lọ tẹ́lẹ̀ lọ́jọ́ orí tó yẹn gbà tọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n fún lówó rẹ̀ tán ìyàwó ni á fọ́kùn wọlé ẹgbà má bínú gba ten thousand látọ̀dọ̀ owó èèyàn lèyìn ti wá kìí kí èèyàn jọ sàgírímẹ́ǹtì pító owó tẹ yá yìí ó ẹ fi báyìí sí o bàbá ṣọ̀fẹ́ rẹ̀ wá nígbà yá aláhàpọ̀ àmì ìmọ̀wọ́ àti ìkẹ́ báyìí o wọ́n ìgbà gba ten thousand mo bọ̀ ń bẹ̀ torí pé ọwọ́ àsìkò tó wá dá padà fún mi ọgbọ́ àsìkò púpọ̀ ló bá fún lọ wọ́n náà mo bọ̀ ten thousand kò sí nínú ìgbà torí pé ní ara rẹ̀ yàtọ̀ síra wọn òun ló finú fẹ́dọ̀ fún yẹn ọ yàtọ̀ sí níjọba bá wá dáwó padà o ó fún mi ten thousand bẹ́ẹ̀ o ó tún ti dáadáa kó tó yá mi o.

ìyàrò ìbára ìroko ìbárinà oko òta tí yẹn gbé fún yẹn rìbá ó ti jẹ́ kí owó ìlú lé tòtò wípé yẹn fẹ́ fún ọ̀yẹ́ fẹ́ ọfẹ́ yáwó lọ́dún èèyàn ìyẹn tún gbéṣẹ́ ní ilé lọ́rùn tó kó ṣe é náà kó tó di pé yẹn yà lówó iṣẹ́ tí yẹn gbélé lọ́rùn yẹn owó rẹ̀ nọ́málì fẹ́ ọkọ́ gbà ó ti jẹ́ kówó ìlú lé owó tó fẹ́ lọ́wọ́ ìlú lé èèyàn gbọ́dọ̀ gbérú sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ gbé sẹ́kẹ̀ kan fún báyìí tó jẹ́ sẹ́kẹ̀ pé èèyàn wà á mú wọn fún kó pé ra owó yá yìí tàbí fi ń ọ dá padà ń wá padà lè dá padà lásán o bá ń jáàkì tó àgbá méjì tó máa lọ omi àgbá méjì jáàkì yẹn torí pé gbogbo òyà tàbí àkàǹgbà ọlọ́ra kọ́ máa ti pé ìbáyàn lọ́wọ́ ọ̀dá òta Àwọn ẹ̀dá ṣe ní ìlànà kọ̀ọ̀kan lọ́dọ̀ yìí èyí ò jẹ́ kí gbogbo wa sì máa ń kó sí ọgbọ̀n tí ó ṣe ẹnìkan ń wà bóyá ìyẹn bẹ̀rẹ̀ sí ìyẹn ni wọ́n máa lè ní ààrà tàbí èyí tó wà náà wà yá ìṣe ìṣe yẹn ni kéèyàn ó kéèyàn kó ra òun abẹ́rẹ́ rẹ̀ ní kéèyàn máa sọ pé tó lọ́wọ́ gbà tó bá ti ṣe nǹkan tó bá ti dáwọ́ pẹ̀lú nǹkan yẹn tí èèyàn ní fẹ́ẹ́ padà. ṣòkòtò ní ti ṣe a ti fi ẹni tó ṣe kalẹ̀ a ti tọwọ́ bọ ọtí máa ń ṣe ìyàgbẹ́ ìṣe ń wo ibi ẹ̀ bẹ́ẹ̀ ní oṣù tó gbé bàbá ìyá rẹ̀ gbé fún mi àtàwọn ọmọ máa yìí ọ̀pọ̀lọpọ̀ àná sọ. Iṣẹ́ tí ń ṣe ká kó ń ra ọ̀ ká má kó ń ra ọ̀ ẹ̀sìn àkàrà ìgbà tó fẹ́ ní ìdíjú ṣe nínú ara ó ti jáde kó ní ẹ̀sìn lágbègbè ẹ̀mẹ́sì ọ̀tọ̀ ní lórí ìgbàlẹ̀ nítorí wàá bọ́ra yóò bí bọ́ra níbi ara àwọn tí ó fi jẹ́ ọ̀bá síláàmù ọmọ àti sọmọ ọ̀tọ̀ ń bọ́ra. Ètò ìṣẹ̀gbọ́n tí ọ̀rọ̀ á sọ àmọ́ wá sọ pé ó ti ṣe ìkọ́lá ó ti ṣe ìkọ́lá ẹ̀. Mo ò nígbà tí mo ṣe ìkọ́lá ìgbà yóò tún máa ṣe ìkọ́lá ìgbà. Àti ń kó ìnira wọn gbọ̀ngàn ètò ìṣẹ̀lẹ̀ lápọ̀ ọ̀gá.

mo padà mú wà dáadáa wá ní ìwọ̀n orí ọjọ́ bẹ́ẹ̀ àbí mo ti kọ́ ọ lọ́mọ. òfin ti lọ ká kó ìlà kì í bóyá ẹni ẹni ẹni ká kó ìlà ní táwọn kan sọ ní táwọn kan sọ ọjọ́ ọ̀sán náà náà wọ́n sọ pé lórí ìgbà Àwọn ọlọ́run gbogbo ẹ̀ ọkọ̀ àwọn àṣẹ ń lo ọjà kan jù ṣé ìwé owó yẹn ọ̀sẹ̀ tó fún yẹn láti. ọ̀sẹ̀ tọ́sẹ̀ kí ló ń bẹ̀ ń bẹ̀ ń bẹ̀ fún òun ló fi ní sọ́dọ̀ lọ fún yẹn. èyí tí ẹ̀yàn mọ́mọ́ ọ̀gá ń fi ni ẹgbẹ́ ọ̀sẹ̀ta máa mọ̀ sí gbogbo bá ń wáyé. ẹ mọ̀ pé ọkọ̀ ní pé ó ti fẹ́fẹ́ káni pé màmá ọ̀gá ẹ̀sìn jíjẹ́ tẹ́ ta ń gbọ́ bá ṣe ní kẹsẹ̀ kí ní tẹ̀sí báyìí báyìí báyìí o á tí wọ́n ń lọ tó wá ní pé ẹ bá mi ẹ bá mi ṣe sọ báyìí. ní ohun tí màmá ọ̀gá yẹn takò yẹn òun ni nàbí ìgbà ìṣúná ìmọ̀ ń takò lọ́dọ̀ bàdìkì tó ti ní nígbà tí ẹyẹ rúdà

àdíyà wọ́n wà pé káwọn ọlọ́wọ́ kò fún ẹ̀yẹ́ ní wúdà sí kàmù lọ ṣùgbọ́n wà tọ́tọ́ lọ Sùlàìmán ìtú Sùlàìmán sọ ní pé orí tọ́lọ́wọ́n bá ti fóun ojú ojú tó ń kó báyìí lọ lọ́wọ́ tó wọ́n gbà Islam lèbi gẹ́gẹ́ wọn gbà bíbẹ̀ ẹ̀kọ́ ń kó gbọ́ tó ti irú rẹ̀ gẹ́lẹ́ ni ń darí ìlọ́kọ́ fẹ́ ìjọ ìmọ̀ àwọn ọ̀gá yẹn ọ̀yà kò tó wọ́n ti gbà inú wọn wájú bá àṣùnà náà bá wọn ṣe kò ń gẹ́ wuli lọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ lọ pẹ̀lúgbẹ́jẹ́ ọlọ́run bá tọ́lọ́run ló sábà bí fún wa yìí kálọ̀ fún mi ìgbà ìṣèjì ìṣèṣe ọtí kò lábẹ́ àgbègbè Yorùbá ní ṣùgbọ́n ní wọ́n lọ fẹ́ fi ilé lu gbogbo lè fà wọ́n lẹ̀ káwọn máa ẹ̀sìn àwọn báwọn tó bẹ́sẹ̀ àwọn lọ ọba fún àwọn lọ síbi inú ìlànà gàgà ìṣòlámọ́ ní èyí tó ń kó bọ́ wa yìí èyí ti sìn ó rí tọ́lọ̀ kó ju ohun tí wọ́n kó báyìí lọ lọ́jọ́ kún wọn padà ìṣòkòtò wọn máa ṣe wọn máa rí pé nínú kan gbà síláàmù ẹgbẹ́ ẹ̀kọ́ àwọn ìjẹ pẹrẹ wọn tí wọ́n sọ wọn lọ́dẹ̀ ìjẹ pé nítorí wọ́n padà ló ló padà lo àìgbẹ̀gùn yẹn padà ló sábà bí ní tó jẹ́ kún padà àgbà wọn padà sí ìsìláàmù tó kéde yẹn bá tó bá ikú lẹ́yìn ìgbà tí ìṣẹ́ tà ló ń tẹ̀yìn wáyé ètò tí ń tó burú ń bẹ̀ ṣùgbọ́n ètí ilé títẹ̀ wọn lè rọrùn ṣe àjọkùn wọn mo fẹ́ yọ wá mi ti jẹ́ ọmọ kan bẹ ní àdúgbò mi òṣìṣẹ́ yìí kọ́ bá mi sọ̀rọ̀ lórí ọmọ fẹ́ fẹ́ gbogbo bí máa ṣe gbà wọ́n lọ́wọ́ ọ̀ gbàtẹ́ sáré irú owó yẹn lọ́wọ́ mi kò sí ṣùgbọ́n ní ìdíwọ́ fa iṣẹ́ sáà inú rẹ̀ wá lóko àlùfáà tó tó bọ́yọ̀ ọmọ ìlú ní bí ń ta ọdún ní tó tí ọ̀dà ń lóhun láti gbẹ̀yìn àti ní ọlọ́run ló lò sábà lókun tó gbà padà wà fún ìjọba yìí. ọ̀sẹ̀ òun kẹwàá wò ó fi mú fẹ́jọ́ mo fún ọ ní ìjọba yìí ó ti jáde fún ìsàlá ọ̀pọ̀ yìí ó ti jáde fún ìsàlá ọ̀pọ̀ yìí torí pé ìsàlá àkọ́kọ́ yìí òun lọ sẹ́yìn lọ́dọ̀ tí ìbá jẹ́ ńkọ́ ọmọ wọn mi lé bẹ́ẹ̀ náà nìkan máa máa ń gbàgbà káàdì ìbálò ọjọ́ sẹ́kù wá ní àjẹkù owó tó kókù mi lè ní ọ̀sẹ̀ ni. tọ́ àjẹkù tó ti torí tọ́lọ́run lè fún mi torí mo fẹ́ bọ́ sí yìí ní ìyẹn tó kù. àdúgbò àdúgbò àdúgbò òun ló fi dá àlejò àmọ́ sàálà ìsàlá mọ́ nígbà tí ó ń dá àmọ́ nígbà tí ó ń wá pípa táwọn alàmẹ́bí yìí ló fi lọ sàlẹ́bí ẹ̀yìn tó pọ̀ wáyé o òun ní alàmẹ́bí ìgbẹ̀yìn wọ́n ti fún láwọn àmì tí ó fi dá àmọ́ nínú àwọn àmì ìgbà ọba rẹ̀ lórí mọ̀dínà tọmọdà wo pé tóun ní àbó nǹkan tí mo bá wọ́pọ̀ tí mo kí kí mo ní kì í lè sàárà iná sẹ́wọ̀n ọwọ́ akọ́lọ́ ọkùnrin kẹsàn-án pé ilé sàárà ò tí mo fún ọ owó ni àlẹ́bí sì gbà nígbà tí ọgbà láàyè ọkọ̀ àwọn àgbà tó lọ wá gbọ́ pé bẹ́ẹ̀ òun wo orú rẹ̀ yọjẹ tààrà ẹ̀ àlẹ́bí ọ̀wá jẹ ó ndị tó jẹ ní òwe wọn ní kí n tààrà ọ̀jẹ̀ tó ó lọ ilé náà wà

ẹ̀jẹ̀ ká tó ti padà dé báyìí ọkẹ̀ ló ń tẹ̀lé tó gbogbo ìyá ara òun fóònù rẹ̀ fún wọn fi rí àrùn ń bẹ ní rẹ̀ àlejò ọlọ́run bá yẹn ní àmì o tọ́tà gẹ́gẹ́ ẹyẹ ilé rẹ̀ òun wà ń wọn rí àlejò tí mọ́ tẹ̀lé أسأل وأتك المضي وأشهد أن لا إله إلا الله وأشهد أنك رسول الله إذن وأني كنت تقول إذن مولانا صلى الله عليه وسلم مثلا اوكي نعم Tàbá sọ pé bóyá Eh, àtúmọ̀ àwọn tàbí àmẹ́bí pọ̀ níwájú ìtú ó dà sí ìpínlẹ̀ tó bẹ̀rẹ̀ torí pé ìrọ̀rùn ìtawà ń gbé ìrọ̀rùn ìgbésẹ̀ tó polúkú mú ṣe ọlọ́run ọbọ̀ ọgbọ́dọ̀ sí pẹ́tà ń ṣe kódà wọn tàbí ọgbọ́dọ̀ wá sí lójú ẹsẹ̀ wọn máa lọ èyí ní ayé àìsùn lẹ́lẹ̀ yìí

pé wọ́n fẹ́ ṣe bá àwọn aṣọ nígbà tá a kà sí lẹ́sẹ̀ ọwọ́ aṣọ yìí ń lọ bí six point five million. bẹ́ẹ̀ ni báwọn ṣe ó jẹ́ ọ̀rọ̀ tí wọ́n ṣe kórè tó tọ́ aṣọ ni wọ́n ti ṣe kórè. mo ṣe mọ̀ pé sẹ́yìn wọ́n ṣe kórè irú sẹ́yìn tí ẹ ti ń gbá àdúgbò ìgbà tí ẹ ti ń gbà. mo jẹ́ ìṣẹ́ tó jáde mo fẹ́ taṣù àwọn olóró lọ́wọ́ ara mo fẹ́ tàgbàdo àwọn ilé gbódò rìsọ̀ọ̀lẹ̀ tàbí tapala wọn ara. jẹ́ nìkan tó jẹ́ télọ̀ wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ wọ́n fẹ́ ṣe fún wọ́n lọ́dọ̀ mi àgbọ́ wá tẹ̀lé rẹ̀ lọ́dọ̀ mi lẹ́yìn nítorí rẹ̀ sọ ń fẹ́ wà mo láti ìjọ tí bá àtijọ́ ń tà lọ ọ̀rẹ́ ọ̀rọ̀ ìpòtò àtìkọ́dà rí wà sáwọn ogun àtìkọ́dà rí kópa kan so pẹ̀lú òun láti lọ́dọ̀ àfà àkàlàṣe náà àfà lóko so bóun sá ni pé irun ni ojú tó ń ṣe ẹwà méjì tá a ṣe rẹ́ṣẹ́ lọ́la tó kò lè lórí ọ̀rọ̀ mi tààbọ̀ bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ kan wá sí náà mọ́ra wọn ni tó ló wáyé pé nínú ṣẹ̀ríà ìdíṣẹ̀ríà ọ̀sẹ̀ ní pé á sílò rẹ̀ àlàyé ṣùgbọ́n tá a bá ní nǹkan tó fẹ́ fi wá lẹ́yìn ìṣẹ̀lẹ̀. aṣọ aṣọ òṣèré ti fún ìjọ ní ọ̀tá o ní ọ̀tá o ẹni tó fi kó mọ tó fi ṣèyàwó ni mo fẹ́ bá sọ̀rọ̀ mi fún tọ́ba ìpé lórí olóńdó lé lórí ọ̀fẹ́ ẹ̀wà ni ọ̀nà bọ̀tún bá pè ní ọgọ́rùn-ún lọ báyìí tó ní ojú tó lè sọ ìṣẹ̀lẹ̀ bóyá àbọ̀ òyìnbó látàá pé

normally ní ìyàn jẹ́ rẹ̀ ṣùgbọ́n tó ara lọ́dún yẹn ní àrá mọ̀ mẹ́rin ní ọ̀ṣọ́ kan pé àwùjọ ọ̀dà gbogbo ohun kẹ̀ yọ́ máa tẹ̀lé ìṣèjọba ọ̀fẹ́ yàtẹ̀lé ọ̀fẹ́ yàtẹ̀lé ọ̀fẹ́ yàtẹ̀lé tó àtijọ́ àti mo yẹ yóò fẹ́ nira fún rẹ̀ dáadáa ìtọ́jú ẹ̀ nira dáadáa torí jẹ́ pé aláàlì ni ṣùgbọ́n tẹ̀ bá tẹ̀lé tó wá rọ̀ tó tẹ̀ fẹ́ sàkọ́kẹ́ tẹ̀ sá fún ah ní mọ́ni àwọn tàbí mi. i m a n Al-Hasadi, ọ l ọ ́ u n s a n m ù wa, kọ́ bá t a w ù j a wa jù, kọ́ bá t a w ù j ọ wa jù, n a w a l a y é ì ṣ ọ a l ẹ ̀ ì ṣ a ́ l ẹ ̀ wọn tó l a ́ l ọ ́ k ọ ̀ ọ ́